iyán re ọbẹ̀ re ẹ wojú mú múyán. oníyán. o. ojú ọbẹ̀ yẹn rí ọbẹ̀ wo ló ṣe. òsì kí ọbẹ̀ tí yẹn ń fẹ́ ọbẹ̀ tó ń fẹ́ èbó báyìí ẹ wojú rẹ̀ bó ti rí ni kẹ́ ẹ jẹ́ tán kẹ́ ẹ sùn lórí ibùsùn ló kù. ọbẹ̀ rẹ náà mọ̀ gbádùn ó dàbí ọbẹ̀ yọ olúkondo báyìí. ọ̀dà náà bá ń wá ìyẹn ẹgbẹ̀rún mẹ́rin. abọ́tẹ̀ ìgbọ̀bẹ̀ ńkọ́ o. Dékúnlé o mú abọ́kàdé lẹ̀kan wá fún mi mẹ́rin. mo ti gbé fún o okòwò. bá ń wá ẹgbẹ̀rún kan mẹ́rin. Àdùkẹ́ bá ń wá ẹgbẹ̀rún kan mẹ́rin. owó nì. ẹ ṣé o ọ̀tà àjọwọ̀gba. ajé rẹ wọkọ mi.